إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá ọba anú ọba ìkẹ́ ọba tí ń dó ti ẹnìkọ̀ọ̀kan wa ọba tí ń darí gbogbo ohun tí ń yí afẹ́fẹ́ ayé gbogbo ohun tó wá pamọ́ nínú àwọn ayé tọ́lọ́hún dá àtẹ̀yí tó hàn bẹ́ẹ̀ ọlọ́run ọba nìkan náà ní darí rẹ̀ kábíyèsí ọlọ́run ọlọ́run ọba náà la fún lọ́pẹ́ àwa tọrọ àlékún ìkẹ́ àlékún ìkẹ́ tí ó pọ̀ fún òjíṣẹ́ ńlá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba Allah kó bá wa ṣe kẹ́ṣẹ́gẹ́ fún anábì wa Muhammad anábì tó ṣe wàhálà púpọ̀ tẹ́sí islam fi di nǹkan rọrùn lónìí ó ṣe tọmọtọmọ tẹbítẹbí taratara àtàwọn sọ̀hábà ọlọ́run jẹ́ kálkìyàmọ̀ yẹ gbogbo wọn ìkẹ́lkìyàmọ̀ ìyẹlkìyàmọ̀ ọlọ́run bá wọn ṣe fún wọn yíwá kan gbogbo àwọn òbí tiwa náà tí wọn sí láyé mọ́ ọlọ́run bá wa ṣe wọn lẹ́ni ìkẹ́ bá wa ṣe wọn lẹ́ni ìgẹ̀ẹ́ àwọn àfáà wa tí wọn ò sí láyé mọ́ tó kọ́ ẹnìkọ̀ọ̀kan wa ń kéwù ní àbáwọn ọ̀gá wa tó kọ́ wa ń ṣẹ́ ọlọ́run jẹ́ kìí àmọ́ yẹ gbogbo wọn fi adórí àwọn bàbá wọn fadilati shaykh almarhum Shitu Thani rahimahullah àwọn bàbá wa fadilati shaykh Ahmad al-Fati Shitu Thani rahimahullah àwọn bàbá wa Ahmad al-Fati rahimahullah gbogbo àwọn bàbá bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n jẹ́ afẹ́nìkọ̀ọ̀kan wa tí wọ́n jọ̀gá wa ọlọ́run jẹ́ kálkìyà mọ̀ yẹ wọn. ìyáàdó rẹ̀ àwọn bàbá wa alọ́mọ́lẹ̀ gbàgbé àwọn bàbá wa ẹni ọ̀wọ́ ni àwọn bàbá wa sífù zaka àríkọ́ṣe ọlọ́run ọba ọba Allah bàbá tàmálẹ̀ sí kábàárì ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́lkìyàmá ìgẹ̀lkìyàmá ọlọ́run bá wọn ṣe fún wọn àlékún ìkẹ́ lálkìyàmá ọlọ́run sábà wa darí rẹ̀ sọ́dọ̀ wọn látòrí wọn fi kárí gbogbo òkú dílé wọn pátá yányá àti àwọn òkú mùsùlùmí tí wọ́n ní lórí súnà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ńgbà wọn lọ wọn dá wa kalẹ̀ gbogbo àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wọn náà tí wọ́n kù láyé ẹ̀mí gígùn àláfíà ara ìfọ̀kànbalẹ̀ tó péye ọlọ́mọsá bá wọn ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wọn àánú tẹ́yẹn fi tọ́jú òbí àánú tẹ́yẹn fi rẹ òbí ọlọ́run mọ́sá kó tiẹ̀ nìkọ̀ọ̀kan wa àwọn òbí náà ọlọ́mọ fi wọ́n dààmú wa mọ́fà wa náà dààmú wa yòówá kan àwọn afá wa tí wọ́n dà wá lé lọ́wọ́ látòrí àwọn bàbá wa fadilati Sheikh Mudirul Markaz fadilati Sheikh Dr. Abdul Hamid Shitu Thani hafidhahullah wa ra'ah ọlọ́mọ wa ṣe pẹ̀lú bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run títí ibẹ̀ pẹ̀lú wọn ọlọ́run yọ ọ̀rẹ́ lára wọn tọmọtọmọ tẹbítẹbí bí iṣẹ́ ìṣe wọn náà ọlọ́mọ sábà fi àlùbáríkà sí i ìwà kan wọn ló tún wá tí wọ́n ń darí wa lórí iléeṣẹ́ Sunna TV àwọn tí wọ́n ń tò lọ́sàn-án lóru ọlọ́wọ́n bá wò lákàyè tẹ́ fi tò ọlọ́run yóò mọ pé bẹ́ẹ̀ lọ ọlọ́run yóò mẹ́hẹ̀ láyéláyé àwọn ọlọ́lá wa fadilati Sheikh Dr. Abdulrahim Shitu Thani ọlọ́run fi nǹkan ṣe bàbá àlékún àlàáfíà ìfọ̀kànbalẹ̀ tó péye àánú ọlọ́run ìṣẹ́ ọlọ́run àbọ̀ ọlọ́run ọlọ́run yọ ọrẹ ìyá kárí gbogbo àwọn afárá tí wọ́n jíṣẹ́ ọlọ́run láyé tá ń bẹ yìí àbí láyé kọ̀ọ̀kan náà ni àkí ọlọ́run ọba àlá ọlọ́mọsá pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. àwọn ẹnìkan náà ni wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò Sunna TV tí ń bẹ nílẹ̀ yóò bá wa yìí ìlú ti bẹ̀nẹ̀ àkí wọn kún oríire náà ni àwọn ọmọ bàbá wa Sefu Zaka àríkọ́ṣe bẹ́ẹ̀ látòrí àwọn alhaji wa ti gbogbo wa tá a fi ọwọ́ àti àpọ́nlé fi dárúkọ wọn alhaji wa abdulrazak ọlọ́run bá wa lékún rẹ̀ yín bá wa lékún ìkẹ́ yín bá wa lékún àánú rẹ̀ lára yín bí iṣẹ́ ìṣe yín ọlọ́run bá wa fi àlùbáríkà sí i látòrí yín fi kàn gbogbo àwọn àbúrò lẹ́yìn ni alhaji musa ni alhaji àkó gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run mọ̀ ó mọ̀ yóò ká wọn ọlọ́run bá yìí tẹ́ gbé lọ́wọ́ tẹ́ ń ṣe yìí tẹ́ ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn islam sí gbogbo àgbáyé pátá ọlọ́run oore ẹ̀san tí ń bẹ fẹ́ntì bá ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wọ́n sábà wá sàn yín láyé kó tó bá wá sàn yín lálkìyàmà ọlọ́run gbogbo ìtẹ́ ń ṣe yìí ọlọ́run kó bá fi sínú òṣùwọ̀n ṣe yín ní ọ̀dọ̀ ọlọ́run bá ọba Allah. àwa kí gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ń darí wa lórí ilé iṣẹ́ Sunna TV tí à ń bẹ yìí a kí ọkùnrin bẹ a sì kí àwọn obìnrin bẹ tí wọ́n ń gbé wa sínú afẹ́fẹ́ ọlọ́run bá ọba àlékè ọlá ọlọ́run bá wa kún nílé lóko lájò ní ọlọ́run bá tí dúró ti ẹ̀dá ọlọ́run mọ́sá bá wà dúró ti yún gbogbo yìí tá à ń gbọ́ níwáàsí láwọn dánilẹ́kọ̀ọ́ lórí iléeṣẹ́ Sunna TV àbí láyé kọ̀ọ̀kan náà ni ọlọ́run yóò wúlò fún wa láyé kó wúlò fún wa ní gbangba alkiyama ọlọ́run bá ò já jẹ́ ó jẹ́ nǹkan ìmúdélé fún ẹnì kọ̀ọ̀kan wa akira wa lẹ́ẹ̀kan sí wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu etí àmúwá sí etí ìgbọ́ ara wa lónìí ó dálé lórí lára ohun tọ́nà ní àwa ṣe láyé èyí tó jẹ́ gbòógì ń bẹ òun náà ni ẹ̀sìn Islam kọ́lọ́n ṣe nírọ̀rùn fún èmi àti ẹ̀yin náà ìrun kíkí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí gbogbo wa náà ti ṣe máa nínú al-Qur'an al-Karim nínú sunnah Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láwọn ẹ̀kọ́ tí ànábì kọ́ wa àmọ́rùn yìí ńgbà míì ẹ̀yin a máa kírun mi ńgbà míì tó jẹ́ pé a máa ló lájúra wọn lọ lóòótọ́ àlejò kásùbà lónìí àlejò káìlà àlejò kí asrin àlejò kí magrib àlejò kí nṣáì ṣùgbọ́n bẹ́yẹn bá tọ́ bí ó ti ṣe tọ́ ládátà mọ̀ ẹgbà yóò mọ̀ jura wọn lọ lọ́dọ̀ ọlọ́run lóòótọ́ náà ni gbogbo àjọ kírun àṣùbà o àmọ́ báwo la kí i gbà ládàá ni ó jura wọn ló ń gbà mí tá a bá lè dẹ́tí gbọ́n tá a fẹ́ sọ yìí ọ̀rọ̀ wa lónìí ó dálé lórí solatul jamaa mafhumuha wa hukmuha wa bima tudraka wa fawaiduha irun jamaa lámẹnubà fún gbogbo àwa ọmọ mùsùlùmí tí ọlọ́run yọ̀ǹda irun wákàtí márùn-ún fún irun jamaa yìí kí ni jẹ́ irun jamaa kí ni àgbóyé tí ń bẹ níbi kíkájọ kírun jamaa kí ni ìdájọ́ ẹni tó jẹ́ pé jẹ̀mọ́ jẹ̀mọ́ jẹ̀mọ́ ìṣòro yẹn ni àbí ìṣòro yẹn ìwọ láti ẹ̀mọ́ bá jẹ̀mọ́ ọ̀hún àti pàǹfààní òní bẹ níbi jẹ̀mọ́ tá a mọ́ kí akírẹ́wá kú oríire o gbogbo ẹni tọ́lọ́run yọ̀ǹda wákàtí márùn-ún fún akíkú oríire ẹ jẹ́ a máa lékún nímà ká máa lékún lóye ká máa lékún nípayà ọlọ́run ká máa lékún ní ìjọsìn kó ṣùwọ̀n ṣe wá balẹ̀ kún kẹ́kẹ́ ń yọ abádéwájú ọlọ́run bá ọba Allah àwọn afáàfin jẹ́ wáyé pé ohun tí ń jẹ́ solatul jamaa ohun tí ń jẹ́ solatul jamaa òun náà ni tajamu'un nasi lissolati fi nafsi zamani walmakani walishtiraka fil amali nafsi ẹ̀rí náà sì ohun tí ń jẹ́ solatul jamaa òun náà ni pé kí gbogbo wa ká parapọ̀ ká kóra wa sáyè kan lákòókò kan ìbá ìjẹ́ nu mọ́ṣáláṣí ńlá ni ìbá ìjẹ́ nu mọ́ṣáláṣí kéékèèké ni àbí ìbá ìjẹ́ ibìkan tá a mú láyè tá a ti máa kírun kákóra wa jọ síbẹ̀ tákòókò àṣùbà bá ti tó àkóra wa jọ síbẹ̀ bákòókò àyílá náà bá tó bákòókò àṣírí bá tó bákòókò mangiribi bá tó bákòókò ìṣáyìn bá tó ìkóra ẹni jọ ní láti lè jọ́sìn fún ọlọ́run ńlá máa ń pè ní ìrun jàmá ìrun jàmá yìí sì níhìn ó bẹ̀rẹ̀ láti èèyàn méjì mẹ́ta lọ sókè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà lọ́wọ́ bá a bá ṣe pọ̀ láyìíká wa nínú ìlú wa ládùúgbò wa láyé wa níbi iṣẹ́ wa ihun tí ń jẹ́ sọ̀látù jàmáà nìyẹn irun alápapọ̀ kí kì í ṣe irun aládàákí irun alápapọ̀ kí ni lásìkò rẹ̀ láyé rẹ̀ nínú ààyè tó jẹ́ pé wọ́n fún wa yí pé ibi yóò ibi tá a ti máa jọ́sìn fún ọlọ́run ni òun la máa ń pè ní sọ̀látù jàmáà lọ́dọ̀ àwọn àfa gẹ́gẹ́ bí àwọn àlàyé tí àwọn àfa òye òye wa irun sọlátù jàmáà yìí má hùkùmù hà kí ni ìdájọ́ ẹ̀ lọ́dọ̀ àwọn àfà ẹlòmíì àmọ́ wo yìí pé ṣé ọ̀rọ̀ yẹn ní irun jàmáà kíkí ni ẹ̀yẹn lọ kí ti èmi náà lè kí tèmi náà àdákì ni kò sábì ọlọ́run nú àdákì ni èyàn oníkọ́lọ́run mọ́gbà àrùn mi kó mọ́gbà ìbádà mi bẹ́ẹ̀ ni àmọ́ ọmọ mùsùlùmí máa ń ṣe ojú kòkòrò ni ẹ̀yẹn máa ń ṣe ojú kòkòrò àti lékún ní ládàá ni ẹ̀yẹn máa ń ṣe ojú kòkòrò àti lékún lóore lọ́dọ̀ ọlọ́run ni àwọn àfáà yẹpẹnu ń lórí ipe ǹjẹ́ ìrun alápapọ̀ kíni tí ń jẹ́ ìrun jamani sọ̀rọ̀ yẹn ni àbí súnà ìmáàmù wa ìmáàmù Màálíkì òun sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé sọ̀látù jamaa sunnatun muakkada súnà kan ni tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam kàn nípa bẹ́ẹ̀ báyìí ti sọ̀rọ̀ yìí pé súnà yìí wọ́n kàn nípa é ti ń fẹ́ mọ́ ọ súnmọ́ yìí ọ̀rọ̀ yẹn ni àmọ́ kò tí dé ògóńgó ọ̀rọ̀ yẹn àmọ́ ó bá ti gbọ́ pé wọ́n kan kínní yìí nípa a orí ń bẹ́ẹ̀ àǹfààní ń bẹ́ẹ̀ fún gbogbo ẹni tó bá lè ṣe. Imam Maliki ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ohun tó fa táwọn ìsọ náà ni wípé ọlá ti ń bẹ́ẹ̀ fẹ́ni tó bá kírun jàmá lórí ìrun aládàákí òun ló jẹ́ káwọn ọmọ sọ yìí pé ìrun jàmá kíkí o súnà kan tí a kàn nípa ni fún hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ fún wa yìí pé salatul jama'a tafdulu salatul fazzi bisabi wa ishirina daraja anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ó yé wa pé irun jama ti máa ń jẹ́ irun alápapọ̀ kíni oore ń bẹ ń bẹ karama ń bẹ ń bẹ ẹ̀san ń bẹ ń bẹ gbogbo ẹni bá gbìyànjú tó bá lọ kí irun jama ìjọ kan láàdá tí ó fi mọ ju ẹni tó dá irun kí lọ lọ́tọ̀ lọ́dẹ̀dẹ̀ rẹ̀ nílé rẹ̀ láyé rẹ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ láàdá tí ó fi jù anabi wa muhammad sallallahu alayhi wa sallam mẹ́tàdínlọ́gbọ̀n ládá ni ó fi ju ẹni tó dá ìrun kí lọ ẹ jẹ́ wa bira wa lónìí gbogbo ẹ̀yàn wọn wa nínú ẹ̀sìn Islam ẹ̀yẹn kírun jama lásùbà ó fi ládá mẹ́tàdínlọ́gbọ̀n fi ju ọ lọ àyílà bẹ́ẹ̀ náà ó fi ládá mẹ́tàdínlọ́gbọ̀n fi ju ọ lọ asì bẹ́ẹ̀ náà ó fi ládá mẹ́tàdínlọ́gbọ̀n ó fi ju ọ lọ mọ́gírìbì ó fi ládá mẹ́tàdínlọ́gbọ̀n ó fi ju ọ lọ ìṣáì ó fi ládá mẹ́tàdínlọ́gbọ̀n ó fi ju ọ lọ gbogbo wákàtí márùn-ún tóun kí lójúmọ́ jẹ́mọ́ lókì ìwọ tó wá dàrún kí ní mọ́ ipẹ́ ìlẹ́jọba wájú ọlọ́run ládàá yín ó yàtọ̀ síra wọn kò lè jẹ́ dèédé kan náà ló fi jẹ́ pé gbogbo ẹni tí bá ń ṣe ojú kòkòrò kí òṣùwọ̀n ṣẹ́ẹ̀rì rẹ̀ lè kún níwájú ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ nìkan tó jẹ́ pé yóò máa kírun jàmá ìkírun jàmá yìí ibi oore ń bẹ púpọ̀ ìlékún ní ìkẹ́ ìlékún láàánú ń bẹ ń tó fa tí ìmáàmù wa ìmáàmù Màlìkí tóun fi sọ yìí pé ìrun jàmá kíkí o súnà tá a kàn nípa ni dáadáa bá ti fi ojú nú wò ẹni tó fi vincent vincent vincent ọ̀nà márùn fi jù ọ lọ lójúmọ́ ọjọ́ kejì ó ṣe bẹ́ẹ̀ ọjọ́ kẹta náà bẹ́ẹ̀ ọjọ́ kẹrin bẹ́ẹ̀ láàrin oṣù kan ẹ lè jẹ́ dọ́gbadọ́gba wájú ọlọ́run tọ́lọ́run bá fẹ́ tó ọ tó fi jù ọ lọ ni ó ti pọ̀ kí gbogbo ata jẹ́ mùsùlùmí ká máa fi ojú inú wò ká máa tànkárá rẹ̀ pé à ah, ẹ̀san tí ń bẹ níbi sọ̀láàtù jàmá irun jàmá alápapọ̀ kì í orí máa ń bẹ ń bẹ púpọ̀ o àdìsá níbi wa muhammad sallallahu alayhi wa sallam ti imam maliki tí àwa ń tẹ̀lé ní agbègbè wa ń bí yìí tí òun tóun fi sọ pé irun jẹmọ́ kíkí súnà kan ní tí a kàn án nípa pé ẹ̀yẹn gbọ́dọ̀ máa kí àwọn apá kan nínú àwọn imam pàápàá àwọn tẹ̀lé ẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí hanafiya bákan náà àwọn apá kan nínú àwọn imam àwọn sọ pé irun jẹmọ́ kíkí innaha wajibatu pé ọ̀rọ̀ yẹn ni tó àwọn ẹnìkan náà sì sọ nínú ọ̀rọ̀ yẹn yìí pé fardu kifaya bápá kan bá ti lọ kí jẹmọ́ àwọn apá kan tó kù wọn lè jókòó àmọ́ wọ́n mọ́ wa tán kàrẹ́ pé ńgbà táwọn apá kan lọ kí tí wọ́n jòkó lé ládàá táwọn ẹni tóun fẹ́ gbà ṣóun ni wọ́n náà fẹ́ gbà ló fi jẹ́ pé èèyàn ọmọ ìyá nínú ẹ̀sìn Islam àmọ́ ṣe ojú kòkò irun irun jàmọ́ kíkí ni kẹ́yìn ṣe ojú kòkòrò irun jàmọ́ kíkí nítorí àwọn ládàá ẹ̀san tí ń bẹ fún gbogbo ẹni tó bá kí kọ́dọ̀ wọn bá ọba Allah subhanahu wa ta'ala kí ó kún èmi àti ẹ̀yin náà lọ́wọ́ níbi ìmọ̀ kírun jàmọ́ ní àpapọ̀ gbogbo alára irun jama kíkí tí ẹ̀sìn islam kọ́ wa yìí pé ká máa kíyì gbogbo mùsùlùmí tí bá ń bẹ láyé ń jọ́ kan ó gbọ́dọ̀ lákìyèsí àti lè máa kí irun jama ní àpapọ̀ nítorí oore ń bẹ ń bẹ púpọ̀ àǹfààní ń bẹ ń bẹ púpọ̀ iyì ń bẹ ń bẹ púpọ̀ ìlékún níkẹ́ ìlékún láàánú ìlékún nípa ẹ̀ ọlọ́run ń bẹ ń bẹ púpọ̀ àwọn àfọwọ́jẹ́ oyé wa yìí pé lára àǹfààní tí ń bẹ níbi ìmọ̀ kírun jama wọ́n ní inna min fadli salati jama'a anna thawabaha yazidu an thawabi salati al-fardi bi khamsi wa ishirina daraja àti tú hadisi ni fún wa tẹ́lẹ̀ hadisi anabi muhammad sallallahu alayhi wa sallam ń ṣàlàyé fún wa pé àǹfààní tí ń bẹ níbi ìmọ̀ kírun jama ó pọ̀ a sọ fún yín pé ẹni tó dárun jẹmọ ẹni tó kírun jẹmọ pẹ̀lú ẹni tó dá irun kí àdìsí kan bẹ tó jẹ́ pé ó ní yóò fi n ti ń jẹ́ ẹ̀san bíi mẹ́tàdínlọ́gbọ̀n fi jù lọ ń bẹ nínú hadith kan ti ń jẹ́ vingt-sept ń sì ń bẹ nínú hadith mi tó jẹ́ pé vingt-cinq nìyẹn ohun tí muhammad sallallahu alayhi wa sallam mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lòún dárúkọ ń bẹ̀ ẹni kì í gbà mí ó lè jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ó fi ju ládàá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ó fi ju ẹnìkan lọ àbí ládàá mẹ́tàdínlọ́gbọ̀n hadith méjèèjì ni kò sí èyí tó burú mbẹ́ẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ pé ń ṣe ojú kòkòrò àti kírun jàmọ́ kó mọ̀ ọ́n mọ̀ pé gbogbo àkúgbà tóun bá ti ń kírun jàmọ́ òun òun ti ń láǹfààní tóun ti ń ju ọmọ làkejì lọ pẹ̀lú ládàá bíi mẹ́tàdínlọ́gbọ̀n àbí ládàá bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lórí ọmọ làkejì ohun tó fà tó jẹ́ pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó fi yé wa nìyẹn ó ní sọláàtù rọ́júl fìlìṣàmáà tòdọ́ àfún alẹ́ sọláàtìhìn fi bẹ̀yìtìhìn wà fi sùkìhìn hamsa wa ìṣirínà dán ìfẹ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam fún gbogbo àwọn tá kírun nílé báwa tá a mọ̀ ń kírun pé ṣọ́ọ̀bù wa láwa lọ́jà ni àbí níbi iṣẹ́ wa ni àbí láìkan ni ànábì ní tá a bá dànù kí fúnra ara wa àǹfààní tí ń bẹ ń bẹ kò lè tó ẹni tó lọ dá ìrun kí ní ìrun jàmá ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po nígbà ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yóò fi ju tiẹ̀ lọ wọ tó dànù kí n lé fẹ́ni tó lọ kí ìrun jàmá lọ lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ni ọlá tí ń bẹ ń bẹ káwa mùsùlùmí ò ká jọ fi ojú inú wò ẹni kásùbà tó kí àyílà tó kí àṣì tó kí mangrib tó kí ìṣá tí wọ́n ń kíjẹ̀ mọ́ lọ lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ nínú ìgbésí ayé ẹ̀ ǹjẹ́ wọ́n bá gbé ìwé oṣẹ́ òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ jáde ńjọ́ náà yóò kún kẹ́kẹ́ ju ẹni tó dáhùn kí fún ara rẹ̀ ńlé lọ ẹ̀yìn wọ́n nísìnyí wọ́n sọ pé nítorí mu tààtà lọ́jà náà ni ò lè jẹ́ ń dìde lọ kírun jàmá ẹni dìde lọ kírun jàmá tó dárùn kí o ẹni tó ní tó lóun lọ sí mọ́ṣáláṣí a fi wéra wọn o ládá tẹ́ńtọ̀ wọn ó gbà lóòótọ́ wọ́n ti bẹ́ńlé ó gba ládá irun o àmọ́ dáadáa yín kò lè wí kò lè jọra wọn wájú ọlọ́run kò lè jẹ́ nǹkan kan náà lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìfi ń yé wa bẹ́ẹ̀ ó ní bákan náà irun tí ń jẹ́ sọ̀dáàtù jamaa àǹfààní bẹ́ńbẹ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa àrẹ́bí tẹ̀síwájú fi kó ní lam yahut khatwatan illa rufi'at lahu biha daraja wa khutta anhu biha khatiya fa iza salla lam tazil madama fi musalla allahu akbar àǹfààní bẹ́ẹ̀ mẹ́wọ̀n gbogbo àtàǹkìrún jẹ́ máa mo bárìkà yín o kíra wa kú oríire lára àǹfààní tí ń bẹ fún gbogbo ẹni bá ń lọ sí ìrun jama òjíṣẹ́ náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo gbàkúgbà tá a ti ń gbégbèsè ẹyọ kan ìkejì ìkẹta ìkẹni bẹ́ẹ̀ déédéé tá ń lọ tá ń lọ tá a fi wọnú mọ́ṣáláṣí gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá à ń gbé ní bẹ́ẹ̀ ni ọlọ́run mọ̀ gbé wa ga nípò yóò mọ̀ gbé wa ga ní ládàá lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ nínú ọgbà àlìjẹ́nu níbi tó fẹ́ jẹ́ ká sọ̀kalẹ̀ sí. bákan gbogbo àpòpà tá a bá tó fi ń gbégbèsè mi tá a fi ń gbégbèsè mi tá a bá fi ń gbogbo àwọn kọ̀ọ̀kan ọlọ́run sì ẹ̀yin ha kó rẹ kejì ẹ mọ kó rẹ kẹta ẹ mọ tó fi mọ lékún nípò wákà ìgbésẹ̀ tó mọ gbé lọ mọ́sálásí tó fi mọ dínkù lẹ́sẹ̀ ìwọ náà wá wo iye ìrìn tó wà rìn lọ sí mọ́sálásí fáǹfààní ẹni tí ń lọ sí jàmọ́ nìyẹn àmẹ́ni tí ń jòkó ńlé kò lè láǹfààní àti lè jẹ ohun tí ń bẹ nínú hadisi ní ládàá ló fi jẹ́ pé gbogbo àwa tá a mọ̀ ń lọ sí jàmọ́ akírawa kú oríire. fàyíṣà sọ́lá anábìíní tó bá wá débi pé ó kírun lam àwọn màlẹ́kà àwọn náà wọn ò ní yẹ kò bò wọn ò ní yẹ wọn ò ní gbò lẹ́yìn tí ó mọ̀ tọrọ ìkẹ́ fún pé ah, lágbájá okú oríire ìkẹ́ ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ wọ́n mọ̀ sọ pé Allahumma salli alayhi Allahumma irhamuhu ìrẹ́ ọlọ́run ọba bá wa kẹ́ ìrẹ́ ọlọ́run ọba bá wa ṣàánú rẹ̀ ìrẹ́ ọlọ́run ọba bá wa lékún orí rẹ̀ bá wa lékún àlàáfíà rẹ̀ bá wa lékún ìkẹ́ rẹ̀ bá wa lékún ààbò rẹ̀ lára lágbájá tó wá kírun jàmá lónìí nítorí kò jẹ́ kí ilé ìrẹ́ ọlọ́run ọba ọba àlá kó kó pòfo láì mọ̀ rí àwọn ẹni ọlọ́run nígbà tá a kó mọ́sálásí sádùúgbò ta ni a wá lọ kírun ta láà ní kí ẹ wo ládá tí ó bọ́ fún wa àwa nínú ilé tiwa náà láti máa kí á pàdánù gbogbo àwọn ládá yìí gbogbo àwọn àdúrà táwọn màlẹ́kà ó mọ̀ ṣe fún wa tí wọ́n mọ̀ tọrọ ìkẹ́ fún wa tí wọ́n mọ̀ tọrọ àbò fún wa tí wọ́n mọ̀ tọrọ àánú fún wa tí wọ́n mọ̀ tọrọ gbogbo ohun tí ń yẹ orí ayé àti tàlùkìyàmọ̀ fún wa bá a bá ti lè láǹfààní àti lọ bá a bá ti ẹ̀gbàdúrà kan lẹ́nu wọn tẹ́lẹ̀ kó lè dàbí ló fi jẹ́ pé gbogbo àwa mùsùlùmí tí a máa lọ sí mọ́ṣáláṣí lọ kírun jàmá à ń fẹ́ jẹ́ kílẹ̀ ọlọ́run kó máa rí ohun tí ń jẹ́ ìbáàdà lójoojúmọ́ nìyẹn a fẹ́ jẹ́ kílẹ̀ ọlọ́run pòfo kó sì pasán láì ní rí àwọn ẹni rẹ̀ ń bẹ̀ akírẹwà kún oríire. bákan náà àǹfààní ti ń bẹ fún gbogbo ẹni tí bá ń kírun jàmá àwọn afọwọ́jọ́ yẹ wáyé pé sọ̀látù jàmá wasilatun li ma'rifati ahwali nnas wa ziyadati tawadi wa tahabubi bainahum lára ọ̀nà kan tá gbogbo àtàkì jàmọ́ tinútinú tọkàn ọ̀kan ṣoṣo náà a rí i pé látara jàmọ́ ọ̀nà kan ní tá a mọ́ gbà tá a fi mọ́ mọ́ra wa aráàlú wò leléyìí ọmọ ìlú wò leléyìí ẹbí wò leléyìí ńgbà tá a jọ jẹ́ àlejò ládùúgbò kan náà àbí nínú ìlú kan náà táwa jọ ń pàdé mọ́ṣáláṣí a mọ ìṣesí ẹnì kọ̀ọ̀kan wa eléyìí ìran wo ló jẹ́ eléyìí ọmọ ìlú wo eléyìí iṣẹ́ òní ń ṣe bóyá àǹfààní pé ká lè débi pé a fẹ́ ránra wa ń ṣe ń gbà mí tá àǹfààní lára ara wa àmọ́ lókùngbà tá a ti ń pàdé nínú mọ́ṣáláṣí gbogbo àwọn àǹfààní ni yóò jẹ́ ká mọ lékún nífẹ̀ẹ́ yóò jẹ́ ká mọ lékún láàánú láàbárí bàbá alágbájá àmọ́ béèrè rẹ̀ ìyá alágbájá ń kọ́ lónìí bàbá alágbájá ń kọ́ lónìí nítorí pé a gbọ́dọ̀ rí kó pẹ̀ ní láàrin wa bóyá àyíbámọ̀ ìdíwọ́ kan àwọn àǹfààní yìí á pòfo rẹ̀ àwọn àǹfààní yìí yóò lọ sí wa àwọn tí ń bẹ ń bẹ ní àǹfààní tá a lè máa rí láàrin ara wa àníjẹ ó tóra wa ní ọwọ́ nítorí wọ́n fi ń yí wa yí pé izi inna nasa fi adaihim lissalati jama'atan yakununa ala tawasuli wa ittisal fayarifuna maradi ahadihim wa ma ashbaha dhalik níbi tá a ti mọ́ níbi pé a máa lọ kírun yẹn mọ́ a mọ́ babalágbájá ṣé ò sí tá a fi lónìí òun ààrí nígbà tá a kírun àṣùbà àwọn jẹmọ òun yẹn delegation ẹ lọ wọn bá yẹ pé ara òyà náà ni ó bá yẹ pé orí ìrìn kan náà ni ó bá yẹ pé nǹkan kan náà ní ṣe ni lẹ́ẹ̀kan náà ò tóòtó òun ó ti mọ̀ mọ̀ yìí pé a ah, lágbájá yìí a ah, tí ò fi wá lónìí nǹkan kan ṣẹlẹ̀ nìyẹn inú tiẹ̀ náà ó sì mọ̀ dùn pé ah, àṣà mo láwọn èèyàn ládùúgbò wọ́n tó sì jẹ́ pé o kò nínú ẹbí kan fi wá ni àṣẹ àwọn èèyàn ń bẹ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n fẹ́ràn ara wọn báyìí gbogbo àwọn ẹni tí bá ń gbúrò àwọn ìwà ni láàrin ara wa wọn ṣé báwọn mùsùlùmí ni bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn nu àwọn ọmọ da wọn kú oríire lára iṣẹ́ tí ìrun jàmọ́ máa ṣe nínú ìgbésí ayé yẹn ìkànnù ohun táwọn yìí nísìnyí ti ń yí àwọn tí wọ́n gbé ṣe níwà débi pé tí wọ́n bá kírun jàmọ́ tí wọ́n bá yí baba alágbájá mẹ́ tí wọ́n rí alágbájá mẹ́ wọ́n bá lè ṣàfẹ́kù rẹ̀ wọ́n sì máa yanra wọn pé ẹ̀yin bíi méjì mẹ́ta ẹ̀ lọ wò ó ṣé ò sí nǹkan kan tá a fi rí tó bá ṣe bí ààrẹ náà ni ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe wọ́n tún súnmọ́ wọ́n bá ṣe pé ó sáfẹ́rẹ́ sí díẹ̀ náà ni wọ́n pè kí ni ń ṣẹlẹ̀ sí ọ ìrònú wo ni láti ibẹ̀ wọ́n mọ̀ ara wọn lọ́wọ́ àǹfààní pé ń lọ sí jàmá òun ló jẹ́ kó mọ̀ rí gbogbo ohun tá à ń wí yìí tí bá ń dànù kí n lé tẹ́lẹ̀ ń kọ́ lóòótọ́ wọn mọ òun ọlọ́run ó gbà wò àmọ́ gbogbo àwọn àǹfààní tá yìí yóò lọ sí gẹ́gẹ́ bí ohun tí àwọn àfáà wọn jẹ́ òye wa débi wípé fayushirun náà jùmọ̀ náà hun wọ́n yóò àdúrà sọ̀lẹ́tàl jẹ́ náà dà á léyìn kò lẹ́bí kò lára káwọn aráalé rẹ̀ tó dé bàbá alágbájá ò mọ̀ sí láyé wọn ò jáde o tó sì jẹ́ nínú àwọn jẹ̀mọ́ wa ni wọ́n pa àwọn aráalé rẹ̀ wọ́n sún mọ́ wọn nǹkan báyìí ṣe ẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ sílé bàbá alágbájá òun ó sì wá débẹ̀ yóò lè láǹfààní pé lára jẹ̀mọ́ tí lọ tí ń dibi pé ń bá wọn kírun ni bẹ́ẹ̀ yẹn bá dibi pé kò sí láyé mọ́ wọn àwọn jẹ̀mọ́ ni ó fẹ́ lọ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ pé ah, a gbọ́dọ̀ jẹ́ kí bàbá alágbájá lọ láì ní sí délé ìgbẹ̀yìn rẹ̀ wọ́n sì délé ìgbẹ̀yìn rẹ̀ wọ́n sì kírun sí lára òun náà tún máa sọ yìí pé a ah, ó mà dá o kẹ́yìn máa bàjẹ́ máa ṣe lára pé lọ sí ìrun jàmá àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ púpọ̀ fún gbogbo àwa mùsùlùmí tí a máa lọ sí ìrun jàmá tọkàntọkàn tẹ̀mítẹ̀mí tá a sì máa fi ọkàn kan fi kírun náà tó jẹ́ pé a máa yáfi ara wa tá a sì ń lora wa lórí ìfẹ́ lórí ọkàn yẹn ọ̀kan ṣoṣo náà àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún wa púpọ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn àfa wọn ṣe àlàyé fún wa lára ohun tí ń bẹ láǹfààní fún irun jẹ̀mọ́ púpọ̀ irun jẹ̀mọ́ láti lè máa kí wọ́n ní sọ̀lẹ́tù alìjẹ̀mọ́ tùsọ̀rìndùn alẹ́ tẹ̀kúyẹ́tì alaqati al-ijtima'iyya wa ziyadati tarabuti bayna al-muslimin lára ohun tí irun jẹ̀mọ́ máa ṣe òun náà ni pé àjọsopọ̀ tó dán tó jẹ́ pé láwùjọ wa àwa náà fúnra wa á mọ̀ pé àwọn eléyìí wọ́n bára wọn ṣe tọkàntọkàn wọ́n ń bára wọn ṣe tìfẹ́tìfẹ́ iṣẹ́ wo ni wọ́n kọ́ iṣẹ́ wo leléyìí mọ̀ ibo leléyìí ti ń ṣiṣẹ́ bọ́ọ̀mọ mi lálé bá lè dibi pé ó ní bùkátà sí ilé ìwé yín lókùnmọ̀ àtẹ́jẹ́ ipá adìyọ jẹ́ pé jẹ̀mọ̀ kan náà ni wá láti jọ ń kírun ládùúgbò ìwọ ìdúró tiẹ̀ ń bẹ̀ ń bá fi lè délé ìwé ọ̀hún àbí ń bá lè débi iṣẹ́ ọ̀hún àbí ń bá ti débi pé wọ́n ti ń ṣòwò ọ̀hún kò lè sí wàhálà ń bẹ lókùnbọ̀ tó jẹ́ ipá àti mọ́ra wa nínú mọ́ṣáláṣí eléyìí yóò dìde láti lè tètè ràn wá lọ́wọ́ yóò dìde láti lè kún wa lọ́wọ́ lórí ohun tá a bá wa tá a fẹ́ ṣe lára kí ni lára yí àjọ ń pàdé ní mọ́ṣáláṣí ní gbogbo gbà ìfẹ́ ti wà àánú ti wà ìkẹ́ ti wà tá a fi mọ́ lọ dibi pa àmọ́ ráre tẹ́lẹ̀ ta mú mọ́ ń bì ta ní mọ́ ń bì àwùjọ àwùjọ wa tá ń lò ní àárí wípé a mọ̀ lu àwùjọ ní tìfẹ́tìfẹ́ tọkàntọkàn gbogbo ohun tá à ń wí fún gbogbo ẹni tí bá ń lọ sí jàmọ́ lọ kírun jàmọ́ ló lè jàǹfààní rẹ̀ àmẹ́ni tí bá ti ń dàrùn kí n lé àwọn ìyà kéékèèké báyìí yóò máa jẹ nínú ayé ẹ̀ lóòótọ́ yóò máa gbalada irun àmọ́ àwọn ìyà kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí ó máa jẹ ohun tí ò tó kó máa jẹ́ ń yà ni ó sì máa jẹ́ ń yà tó sì jẹ́ pé àwọn èèyàn mọ̀ kọjá lẹ́gbẹ̀lẹ́gbà ẹ sì ń fira ń jìyà àwọn baba alágbájá wáyé pé mọ́ṣáláṣí ládùúgbò yín ẹ bá ti rí wọn tẹ́lẹ̀ ní àwọn jẹ̀mọ́ mọ́ṣáláṣí àdúgbò yín ní tẹ́ bá ti súnmọ́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 àwọn afọ àjẹ oyé wa yìí pé ìmọ̀ lọ sí maslasi inna dhahaba nasi ila al-masjid li ada'i salati al-jama'a yusrimu fi idhari sha'irati min sha'iri al-islam fa fi khuruj an-nasi ila al-masjid li ada'i salati idharu li hadhihi ash-sha'ira ìmọ̀ lọ sí maslasi lọ kírun àǹfààní bẹ́ẹ̀ ẹ̀ gbọ́ dáadáa ìdìde mi pé mo fẹ́ lọ kinun jàmáà ìdìde tiẹ̀ náà yìí pé ẹ fẹ́ lọ kírun jàmá ìdìde àwọn náà yìí pé àwọn náà fẹ́ wá afẹ́jọ kírun jàmá lápapọ̀ ìmọ̀ ẹ jẹ́ pé gbogbo àwọn tí bá ń bẹ ládùúgbò ó dàbí pé a fi ń hàn yìí pé ẹ̀sìn islam àmì tá a fi máa dá ẹ̀sìn islam mọ̀ ìkànnì nínú rẹ̀ lẹ́ẹ̀kan náà táwọn èèyàn bá ti fi ń rí wa báyìí pé a wọ́n ti ń kọjá lọ wọ́n ti mọ̀ yípa àsìkò àṣùbà tó àwọn eléyìí àsìkò wọn tó ń lọ kí àyílà nìyẹn àsìkò àsì to wọn lọ kí àsì nìyẹn mọ́gírìbì tó wọn lọ kí mọ́gírìbì nìyẹn ìṣáì tó wọn lọ kí ìṣáì nìyẹn àmọ́ pé mọ́sálásí ń bẹ ládùúgbò wa bí mọ́sálásí ní ti ṣe wa aka àfi mọ́sálásí bẹ̀ ni kò sí àmì táwọn yẹn fi ń dààmú ládùúgbò yìí pé tó àsìkò tó tá a fi mọ́ ń dààmú yìí pé ẹ̀sìn Islam ń bẹ ládùúgbò yìí o ládùúgbò títí yín ẹ má jẹ́ kí ebi mọ́ pa àwọn mọ́sálásí tí ń bẹ ń ẹ má àwọn afáàkùn yóò yẹ wáyé pé inna dukhula al-masjid wal khuruj minhu yudhiru izzata al-muslimin amama a'da'ihim wa a'da'i ad-din wal karihina lah gbogbo gbàkúgbà tá a bá ń wọnú mọ́sálásí ní jàmá tá à ń jáde ní jàmá àwa ò lè mọ ohun a ò lè mọ àmọ́ lọ́kàn àwọn tí wọ́n jẹ́ ọ̀tá wa tí wọ́n jẹ́ ọ̀tá wa mùsùlùmí tí wọ́n ń wa gbogbo gbàkúgbà tá a bá ń jáde tá a bá ń wọlé ní ìdẹ́rùnbà ni mo jẹ́ lọ́kàn pé ah ẹnu àwọn jẹ̀mọ́ yìí jọ ẹsẹ̀ wọn jọ ẹ má jẹ́ arọ́lù wọn iyì ó mọ̀ bá wa àpọ́nlé ó mọ̀ bá wa kàràmù bá wa mọ̀ bá wa nínú ẹ̀mí wọn lọ́hùn wọn mọ̀ yí pé àwọn ò lè atáké wa nítorí ọwọ́ tá a fi jáde níjàmọ́ yìí ọwọ́ tá a sì fi ń wọlé níjàmọ́ yìí bẹ́ẹ̀ yẹn bá láwọn ò rọ́lù wa á nǹkan ṣe ń tọ̀hún tó sì jẹ́ ipá wa ń lọ kírun fọlọ́wọn ọba ọba Allah subhanahu wa ta'ala láì jẹ́ pé a gbé nǹkan bẹ́ẹ̀ sọ́kàn lára yìí tí máa ń fún gbogbo ẹni tí ń lọ kírun jàmá tí gbogbo wa ń fi ojú wò yìí pé ńgbà òní ńgbà òní ńgbà òní jẹ́ nkí nǹkan mi nínú ilé lára àwọn tí máa ń kó wárìrì tí máa ń kó ẹ̀rùn jẹ̀jẹ̀ bá gbogbo àwọn ọ̀tá wa tí wọ́n sì jẹ́ ọ̀tá mùsùlùmí lára ẹ̀ náà ni jàmá máa kírun jàmá ní àpapọ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn àfa òjò yé wa bákan náà lára àwọn tí ń bẹ nínú ìrun jàmá láǹfààní tí ó pamọ́ sí ọ̀pọ̀lọpọ̀ wa tó sì hàn sáwọn ẹlòmíì wọ́n ní tumakin salatul jama'a aljahila min ta'allumi ba'di al-ahkam ash-shar'iyya al-muta'alliqa bis-salat lára ìmọ̀ kírun jama àǹfààní bẹ́ẹ̀mẹ̀ púpọ̀ fẹ́ni tó jẹ́ pé kò mọ̀rún kí tẹ́lẹ̀ gbogbo àwa tí a mọ̀ kírun nílé tó bá yẹ pé a ti mọ̀rún náà kí dáadáa náà ni abáríkà wa o ò mọ̀rún kí o tún dá ìrún kí nínú ilé àǹfààní ó lọ sí ọ púpọ̀ ìmọ̀ lọ kírun jàmọ́ ẹni tó jẹ́ pé kò nímọ̀ nípa báwo láti kírun dáadáa tẹ́lẹ̀ lára àǹfààní pé ń lọ sí jàmọ́ ni ẹ rí i pé yóò bẹ̀rẹ̀ sí ní mọ̀ nímọ̀ báwo la ń lọ rùkún gbà báwo la ń lọ sùjúdù gbà báwo la ń kàtà yá gbà báwo ni wọ́n ké fatia gbà báwo ni wọ́n gbé kàmọ́ gbà gbogbo àwọn ìmọ̀ tí ó fi lè mọ̀ kírun tó dìrọ̀ mọ́ ìrun pẹ̀lú ìrọ̀rùn ni ó fi mọ̀ bí ò bá wá rí i pé wọ́n ń ka ọ̀kan sókè ń bẹ́ẹ̀ níbi tí wọ́n ti máa ń ka àwọn kéwo lókè tí wọ́n máa ń ka ní jẹ́jẹ́ yóò mọ wá súnmọ́ àwọn yẹn pé àyíbámu tá a bá lọ sí rùkún tá a bá lọ sí sùjúdù ìmú tí wọ́n máa wí wọ́n wá sọ fún wọ́n wá kọ́ àmọ́ tó bá jẹ́ pé ń jòkó ńlé tẹ́lẹ̀ gbogbo àwọn ìdájọ́ tó jẹ mọ́ báwo láti kírun gbà ẹ̀ rí i pé yóò pàṣán rẹ̀ ló fi jẹ́ pé èèyàn máa dìde lọ sí jàmáà ni bẹ́ẹ̀ máa ti ń dìde téèyàn lọ kírun jàmáà yóò mọ wo ìmáàmù níwájú báwo ni ìmáàmù kírun gbà àwọn jàmáà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n yẹn náfìlà ní látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò mọ kó àwọn ẹ̀kọ́ báwo ni wọ́n ṣe lé ìgbà báwo ni wọ́n ṣe lé ìgbà títí ẹ̀sìn Islam ni yóò wá fi di nǹkan ọ̀rọ̀rùn fóun náà débi wípé ah tóun náà bá fẹ́ wá kírun nísìn ọkàn yẹn ó balẹ̀ ẹ̀rí nísìn yóò kírun bọ́lọ́hun ti ṣe fẹ́ àti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fún gbogbo àwa tí a máa lọ kí irun jama oore tí ń bẹ ń bẹ ìkanu rẹ̀ ni àtún dárúkọ ni kọ́nà wọn bá wọn bá ṣe ní ìrọ̀rùn fún èmi àti ẹ̀yin náà nítorí irun jẹ̀mọ́ kíkí ẹlòmíì lè máa rò yí pé ah àlọ́ àbọ̀ náà mọ̀ tí ẹ pọ̀ ju lásùbà ni láìlà ni mọ́gíríbì ni ìṣáì ni ah oore ń bẹ́ẹ̀ púpọ̀ o oore ń bẹ́ẹ̀ púpọ̀. àwọn afẹ́jẹ́ ó yà pé sọlátù jama'a laha dawrun kabir fi ta'aziz qimati al-mujtama'at min khilal al-musa'ada fi talahum afradiha ma'a ba'dihim wa adami tafarruqa bainahum. ẹ̀rí nísìnyí lára ohun tí ń bẹ níbi àǹfààní tí ń bẹ fún jàmá kíkí òun náà ni pé irun jàmá kíkí ìmọ̀ fún àwùjọ ní agbára ni àwùjọ bíi táwọn mùsùlùmí ti máa kírun ìmọ̀ fún wọn ní agbára ni Allah ọlọ́run kábíyèsí rẹ o ẹ̀yin náà wo tá a bá lọ sí mọ́ṣáláṣí pánkírun jàmá nígbà míì níbi táwọn èrò ti máa jáde ah báwọn èèyàn bá ń wò wọn aránṣẹ́ báyìí tí wọn ò jẹ́ ẹlẹ́sìn wọn àwọn àṣì wọn mọ̀ pé ah àwọn eléyìí ọlọ́run ṣe kẹ́ wọn o ká gbé tìbínú kó ká gbé tẹ̀gàn kó a mọ̀ pé nígbà táwa náà bá jáde ìwọ náà gbọ́dọ̀ mọ̀ ṣe alhamdulillah tọ́lọ́run kà mí kún ìjọ yìí ìjọ alálùbáríkà yìí ìjọ olóríire yìí látara bẹ́ẹ̀ láti mọ̀ dibi pé ah nígbà tí mi náà rí ọ lónìí tí mo ti mọ ibiṣẹ́ rẹ tó ti mọ ibiṣẹ́ ti tèmi náà kílẹ̀ yín tà lájà nǹkan báyìí náà tà lájà pẹ̀lú ìrọ̀rùn ìrọ̀rùn bá dé a mọ ara wa lọ́wọ́ bó bá kù díẹ̀ káà tó fẹ́ nìkan ibẹ̀ láti jòkóó láti pinnu láti jọ rò ó pé ah bàbá alágbájá àmọ́ rí ṣì ṣe pé díẹ̀ náà ó àsìkò náà ń lo díẹ̀ ó bá wá rí yín lójijì tẹ́ ẹ dé pẹ̀lú ìrànlọ́wọ́ lórí ohun títí ń rò títí ń rò nínú tí ń bà nínú jẹ́ yóò wà ní láti mú ni láti ọ̀dà àwọn jẹ̀mọ́ ní mọ́ṣáláṣí ni ah alẹ́ ó kọ́kọ́ balẹ̀ náà kò lè ṣépè fún yín tẹ́ ẹ bá ràn lọ́wọ́ àdúrà náà ni ó mọ̀ ṣe tẹ́tì yẹn mọ kí nílé náà ọlọ́run náà yóò mọ ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá yóò mọ jẹyàn ẹ̀yin ó pàdánù àwọn ẹ̀san kan tó jẹ́ pé rárá ló fi jẹ́ pé gbogbo àwa tá à ń kírun jàmọ́ lónìí ẹ mọ̀ jẹ́ àṣe kayọ̀kayọ̀ àǹfààní tí ń bẹ níbi ìkírun jàmọ́ à ń kírun jàmọ́ eléyìí ẹ̀ mọ́ ẹ gbọ́dọ̀ sálámọ̀ sí i aráàlú wo lẹ́yìn ẹbí wo ni àsìkò oríire tọ́lọ́ ń pa wá pọ̀ pẹ̀lú ẹ̀sìn Islam àǹfààní tí ń bẹ níbi ìlọ kírun jàmọ́ ẹ bá kírun wò ṣe ẹ sálámà síra yín ẹ̀rí nísìnyí afṣu sálámà bainakum ẹ pín sálámà ká láàrin ara yín tahabbabtum ìfẹ́ yín mọ lékún ó sálámà sí lónìí ó sálámà sí lọ́la ó sálámà sí lọ́jọ́ kẹta ọjọ́ kẹrin àá ló bá di ọjọ́ karùn-ún báyìí ẹ bẹ̀rẹ̀ sí ní mo ṣe àwàdà díẹ̀díẹ̀ látara àwàdà tẹ́ ń ṣe nígbà tẹ́ kó níbi tẹ́ di kírun jàmá àǹfààní ò mọ̀ jáde ńbẹ̀ àìlọ kírun jàmá ká máa lejú koko nínú mọ́ṣáláṣí tí wọn ò lè súnmọ́ wa àìkírun jàmá pé sálámà alẹ́ kọ́ wọ́n ti palẹ̀ mọ́ bàtà ó ti lọ àà bóyá àwọn èèyàn nídìí rẹ wọ́n lè jẹ àǹfààní látara oore tọ́lọ̀ ń ṣe fún wọn ó farabalẹ̀ ni wọn náà sì sálámà sí wọn àwọn náà sì sálámà sí ẹ ẹ sì fira yín lè tàn ara fún wọn ẹ jẹ kẹ ẹ mọra yín nígbà náà àǹfààní ti ń bẹ ń bẹ nítorí irun kíkí rẹ o gbọ́dọ̀ fi àwọn iṣẹ́ kan lọ́tùn lósì níwájú lẹ́yìn o gbọ́dọ̀ fi kún dáadáa kí ládàá rẹ lè kún kẹ́kẹ́ níwájú Ọlọ́run àmọ́ mùsùlùmí lóde òní tó bá ti lè gbé tàpí ẹ tó bá ti nà ń lẹ báyìí olówó àdúgbò ọlọ́lá àdúgbò lẹ́ẹ̀kan náà báyìí sálámà yìí bó ń tún kátàpì ni kí láǹfààní táwọn yẹn jẹ lára rẹ̀ ńgbà tó wá kírun jàmáà béèrè lọ́dọ̀ ara rẹ̀ kí láǹfààní kí lóore táwọn èèyàn tí wọ́n rí lára rẹ̀ ńgbà tó wá kírun jàmáà béèrè lọ́dọ̀ ara rẹ̀ nítorí irun jàmáà tó ń lọ kí tẹ́lẹ̀ tó bá jẹ́ pé òun dájú fi lọ kí ni wá gbọ́ àǹfààní tí ń bẹ́ ń bẹ̀ lọ́jọ́ ti tòní kó o lè túra ká fáwọn èèyàn kí wọ́n lè jàǹfààní rẹ̀ kí wọ́n sì lè jàǹfààní gbogbo àwọn jàmáà gbogbo àwọn nǹkan yìí ń bẹ lára yìí pé ìmọ̀ lọ kírun jàmáà àǹfààní tí ń bẹ ń bẹ fún wa ara ẹ̀ náà nìyẹn. bákan náà sọláàtù jamaa tushimu fi musaadati linsani limuslimi ala dabti nafsihi wayudhiru hadha min khilali mutabaatihi daqiqa lil imam athna isolaat gbogbo àwa táà lọ kírun jamaa abáríkà o akira wa kú ọlọ́run tó fi islam náà fi rọ̀ wá lọ́rùn jù ọlọ́run tó ní irkaun wasjudu ẹ tẹ kọ̀kọ̀ ẹ sì forí balẹ̀ fíìmù ọlọ́run ó pa wá láṣẹ ni ẹ̀rí nísìn pípa wá láṣẹ ni jẹ̀mọ́ ló lọ ló fi tẹ kọ̀kọ̀ ní jẹ̀mọ́ jẹ̀mọ́ ló ti lọ kírun ló fi di pé forí balẹ̀ lápapọ̀ àmọ́ olóhùn fẹ́ jòkó ńlé ìrìnkáwọn ò lè bá ọ ẹ tẹ kọ̀kọ̀ lápapọ̀ òṣùjúdù ẹ forí balẹ̀ lápapọ̀ kò lè bá ọ àfi tó o bá lọ sí jẹ̀mọ́ oore tí ń bẹ ń bẹ tọ́lọ́run fi dárúkọ yí pé ẹ máa lọ ṣe ní jẹ̀mọ́ ni àǹfààní ń bẹ ń bẹ púpọ̀ púpọ̀ wa mùsùlùmí tá a àwa fúnra ara wa àǹfààní ni ó jẹ́ kó jẹ́ fún mùsùlùmí láti lè lákìísí ara rẹ̀ níbi tó kù sí nínú ìwà nínú ẹ̀sìn nínú ìsúnmọ́lọ́hún mùsùlùmí fúnra ara rẹ̀ yóò mọ ọmọ ibi tó kù sí nígbà tó rí báwọn ẹlòmíì bí wọ́n ti ṣe é ṣe nínú mọ́ṣáláṣí bí wọ́n ti ṣe ṣe nínú ìrun ìmáàmù tó wà wájú báwo ní kírun gbà báwo ní sẹ́lámù gbà báwo ní ṣàtàyà gbà báwo ní ṣe gbogbo ẹ̀ ń wo ìmáàmù lásìkò ìrun àwọn gbọ́dọ̀ mọ̀ yí pé bó ṣe yẹ kóun náà mọ̀ kírun ni ló fi jẹ́ pé gbogbo àwọn tá a bá jẹ ìmáàmù síwájú àwọn èèyàn lónìí ẹ dákun bẹ̀rù ọlọ́run ẹni tó wá sínú jàmọ́ wa tó wá kírun jàmọ́ pẹ̀lú wa bóyá ó ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ́ wa nínú ẹ̀sìn ni gbogbo ohun tá a bá wọn ṣe ní irun bẹ́ẹ̀ ní náfìlà ń bẹ́ẹ̀ ní rákà ń bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀ ẹ jẹ́ ẹ̀ nígbà tó dé lọ́wọ́ tó fẹ́ kọ́kọ́ Islam ìmáàmù òjìbá fati àdélẹ̀ rukun kò jọra wọn sùjúdù kò jọra wọn sẹ̀mí aláwọ̀ kò lè mọ́ni hamida kò jọra wọn wà wà wà láàrin ìṣẹ́jú méjì ẹ̀yẹn ti parí ìrun àyílà ó sì ti lọ ẹni tó sì ń bẹ lẹ́yìn wa tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wẹ̀sì ni àbẹ́lẹ̀ ẹ̀ náà pa tẹ́lẹ̀ kì í tiẹ̀ kírun ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ́ kọ́ ṣe báwo làá kírun gbà gbogbo àwa ìmáàmù tá à ń bẹ níwájú lóde òní gbogbo ìrun tá a bá fẹ́ mọ̀ kí fáwọn èèyàn ká mọ̀ lákèsí pé bá a ṣe ń kì í àwọn ẹnìkan ń bẹ lẹ́yìn wa tí wọ́n fẹ́ mọ́ kọ́ ẹ̀kọ́ ìrun ni gbogbo ohun tá a bá mọ̀ ṣe ń bẹ̀ ká mọ̀ fi tùmọ̀ àní náà sí ìfarabalẹ̀ pátápátá ìfọ̀kànbalẹ̀ sẹ̀kí náà gbogbo ẹ̀kọ́ mọ̀ bá wa ń bẹ̀ débi wípé tóun náà bá fẹ́ mọ́ ọ da kí ń gbà mí tí ó bá débi wípé àwọn àwíjàre kan dé làlórí kan dé ara rẹ̀ yóò sì mọ́ ọ balẹ̀ láti lè mọ́ ọ débi pé yóò mọ́ ọ rí irun yìí kí. àmọ́ fọ́màṣí náà tó bá gbà lọ́dọ̀ bàbá imam lónìí dandan mi ní tó ti parí irun àyílá àásì bẹ́ẹ̀ mọ́ngírìbì bẹ́ẹ̀ ìṣá ìbẹ́ à tí bá ń kírun bẹ́ẹ̀ dákun tó bá dọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmọ̀ tí wọ́n bá wá ń bí léèrè nǹkan yóò ní báwọn ṣe kọ́ lọ́dọ̀ bàbá imam nìyẹn bàbá imam sì ni wọ́n ti imam arúnra wa irun jẹ̀mọ́ àwọn èèyàn ń wò wá ń bẹ̀ àwa ni dírẹ́fà wọn ti ń wo àwọn aṣòfẹ́ lajẹ́ gbogbo ibi tó yẹ tí wọ́n ti gbọ́ pé fèè bá ti tàn lẹ́ẹ̀kan náà báyìí fèè wa kó sì fara balẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti di pé ó kọjá fèè lọ́dọ̀ wa lọ́wọ́lọ́wọ́ nísàn polisi òun mú bẹ́ẹ̀ náà ní nínú irun ibi tó ti yẹ tẹ fèè lọlẹ̀ tí wọ́n fara balẹ̀ wọn kò lè kọjá rẹ tẹ́lẹ̀ wọn ò lè sálámà síwájú ẹ ẹni tí ń bẹ yóò fara balẹ̀ ni gbogbo bó wá ṣe kí ni òun mọ̀ tẹ̀lé rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ń gbà tó ń darí àwọn èèyàn tó kó wọn wọnú fèè táwọn ọlọ́pàá mú gbogbo yín ibi tẹ́ ń lọ ẹ̀ nílé lọ mọ́ wọ́n gba ọkọ̀ lọ́dọ̀ yín wọ́n sì sọ gbogbo yín kalẹ̀ ṣé tún dáa nìyẹn kò dáa bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn tá a jẹ́ ìmáàmù ti ń darí àwọn èèyàn kálákìsí páwọn ẹni tá à ń kó jẹ yìí a gbọ́dọ̀ lọ kó wọn jẹ wọnú ìgbẹ́ a gbọ́dọ̀ kíkíkúkí pẹ̀lú wọn kí wọ́n kó ṣeré lára wa kí wọ́n kó báwọn ní ọmọ kírun nígbà ní ara wa ló fi jẹ́ pé irun jọ̀mọ́ kíkí àǹfààní ti ń bẹ ń bẹ òun nìyẹn lára ohun ti ń bẹ níbi jọ̀mọ́ kíkí yajtami'u kullu min al-fakir wal-ghani fi al-masjid li ada'i as-salat Allahu akbar aṣọ́rọ̀ wọn bá Allah ọba tí ń tètò ayé àṣẹ gbogbo wa náà la farqa bayna al-ajami wal-arabi illa fi taqwa Allah ìyàtọ̀ kankan ò sí láàrin wa o àwọn táyì ṣe aláwọ̀ funfun táyì ṣe lárúbáwá àti àwọn ẹni jẹ́ lárúbáwá ọlọ́run anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ní ìyàtọ̀ kankan ò sí láàrin wa ìpáyà ọlọ́run yìí náà nìkan lọ́lọ́run fi dá wa mọ̀ bí wọn bá kan bá lọ fọra rẹ mọ ipa wa lẹni Ọlọ́run alámọrun kíkan òun yẹ̀yẹ́ ara rẹ wájú Ọlọ́run ni òun bóyá òjá mọ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run gbogbo èyí tó ń ṣe ni kàfi ń pọnra rẹ léwájú àwọn èèyàn ni ló fi jẹ́ pé ìrun kíkí ibi tá ti mọ̀ pé ìrun jẹ̀mọ́ ìrun kan ni tó jẹ́ pé a kábíyèsí Ọlọ́run nínú sáfù tá a bá tò sí a lè dá ọlọ́lá mọ̀ ńbẹ̀ a lè dá tálákà mọ̀ ńbẹ̀ a lè dá oníyì mọ̀ ńbẹ̀ a lè dẹ́nìkan tó jẹ́ pé òun ní pàṣẹ fẹ́ nìkan a lè dá mọ̀ ńbẹ̀ fatia kan náà lájọ kí rukun kan náà lájọ lọ sùjúdù kan náà lájọ lọ àtàyà kan náà lájọ kí ìmáàmù ọba tí sálámù gbogbo ọ̀lẹ́ sálámù àtolówó àti tálákà àti mẹ̀kúnnù àtọlọ́rọ̀ àtoníyì àtẹni tí ò jámọ́ kankan ládùúgbò nínú ìlú tá a bá ti tò sórí sáfù báyìí nǹkan kan náà lájọ jẹ́ níwájú ọlọ́run ìpáyà ọlọ́run lọ́lọ́run fẹ́ lò lára wa àmọ́ èmi ní lágbájá tí mo gbé tàpí tó ga ní mọ́ṣáláṣí tàpí àwọn ọlọ́lá ọlọ́run ò fẹ́ lo òun ni o ọlọ́run ò fẹ́ lo bí mẹ̀kúnnù dé ló sì mú ara rẹ̀ náà ló sì tò sẹ́gbẹ̀ẹ́ ìpáyà tí ń bẹ nínú ẹ̀mí rẹ̀ tó fi kírun ni àti wọ́n lọ́lọ́run fẹ́ lò àmọ́ polówó làwa ẹja ga àyè sínú mọ́ṣáláṣí àbọ́lọ́lá kan náà ọlọ́run fẹ́ lónú mọ́ṣáláṣí ìrun jẹ̀mọ́ bí ọlọ́rọ̀ bá ti ń bẹ bẹ́ẹ̀ tó bá ti rí pé òun bẹ nínú sáfù kan náà pẹ̀lú àwọn tálákà ó gbọ́dọ̀ mọ̀ pé tá a bá déwájú ọlọ́run náà nǹkan àtàwọn mẹ̀kúnnù yìí àtẹ̀mí náà nítorí wọn ìpinnu sáfù kan náà lájọ gbé bọ́ọ̀dẹ́lù mọ́kà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe jẹ́ ṣe hájì ọjọ́ àràfà kò sí yàtọ̀ kan bẹ́ẹ̀ ara mi kan ṣòyí náà ni gbogbo ọjọ́ gbé ẹ̀rí nísìnyí gbogbo àwọn eléyìí ni Islam fi ń júwe fún wa pé gbogbo ọlọ́rọ̀ àtolówó àtọlọ́lá àti tálákà bákan náà ni wọ́n jọ jẹ́ níwájú èmi ọlọ́run ọba níbi ìjọsìn ń gbé fatia kan fún olówó pé òun ni kó kà kí mẹ̀kúnnù kó kà mí kọ́lọ́rọ̀ kó kà kan kí tálákà kó kà mí rárá ò fatia kan náà ni gbogbo ọjọ́ kà láti ibẹ̀ lọ gbọ́n ẹni tọ́lọ́run gbà fún gbọ́dọ̀ lákìsí pé ah eléyìí ó dàbí pé ọlọ́run ọba ó ṣe gbogbo àwọn dídédé ni o níbi ìjọsìn fún ọlọ́run ọba bá kòkò rẹ̀ bá tó nínú jẹ̀mọ́ láti mọ rí láti ibẹ̀ lọ lẹ́tì wá rí àwọn ọlọ́rọ̀ mi àwọn olówó mi wọn àrẹ̀ra wọn nílẹ̀ pé àwọn jẹ́ nǹkan kan àwọn èèyàn ní ó tún máa ṣàpẹẹrẹ pé alájà ẹ má ṣe bẹ́ẹ̀ báyìí nìkan ẹ̀yìn ẹ̀tọ́ sí bíi ńgbà tó ti rẹ̀ra rẹ̀ wọn lẹ̀ wọn ju ọlọ́run àwọn èèyàn ó padà gbéga náà ni ẹni tó báyìí sí rẹ̀ra rẹ̀ ńlẹ̀ mọ́tò ọ̀dọ́ alẹ́ rẹ̀ fà ó ti rẹ̀ra rẹ̀ ńlẹ̀ fọ́nà ọ̀yá ọlọ́run ni ó sì mọ̀ gàléyàn àmọ́ kó jẹ́ pé nínú mọ́ṣáláṣí ìwọ ni kárí mi bàbá olówó dé nínú ìrun kò sí léyìn òun nínú ìrun kò sí léyìn òun bọ́dọ̀ o lè lo kárí mi mẹ́ bọ́dọ̀ òun gbàrún rẹ kó sì jẹ́ ìrun tálákà mẹ́kúnrin lọ́lọ́run gbà wọlé ló fi jẹ́ pé àǹfààní ti ń bẹ níbi ìmọ̀ kírun jàmáà ní àsìkò pẹ̀lú àwọn èèyàn lára ohun tí ń bẹ ń bẹ nìyẹn gbogbo èèyàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ìrun jàmáà kíkí ìgbà ó ní a máa bá ìrun jàmáà ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ pé nígbà míì tó ìrun jẹ̀mọ́ ni bó ba àbí ò ba òun náà ní mọ̀ ó yẹ kó lè mọ̀ yín pé tí wọ́n bá ń kí jẹ̀mọ́ nísìnyí bí àwọn rákà kan bá ti lọ ǹjẹ́ rákà gbẹ̀yìn ṣó o bá jẹ̀mọ́ kí wọ́n tó sálámà ṣó o bá jẹ̀mọ́ àbó bá jẹ̀mọ́ kó o lè jẹ́ ládàá rẹ̀ tó fi jẹ́ pé àwọn àfáà wọ́n ṣèyàpẹ̀nu pípọ̀ yìí pé. من أدرك rọ̀kàtà من الصلاة gẹ́gẹ́ bí hadisa anabi wa muhammad tí wọ́n mú wáyé pé mọ̀nà adraka rọ̀kàtà mina sọ̀láàt fakọ̀d adraka sọ̀láàtà akadà kọ́lá nabiyyu sallallahu alayhi wa sallam. àwọn afáàjì ó yẹ wáyé pé bàbá sọ yìí pé abárùn jama hadisa anabi ni wọ́n mú wáyé pé ẹni bá baraka ìgbẹ̀yìn àbí ó báraka ẹyọ kan nínú ìrun ẹ gbọ́ dáadáa nísìnyí ká ní àyílàlà fẹ́ kí nísìnyí wọ́n ti kí rákà mẹ́ta kó mbẹ́ rákà ẹlẹ́ẹ̀kẹrin la bá nímọ̀mù ń kí lọ́wọ́ ìbá ìjẹ́ rukun náà láti bá sí kò tí ì dìde kó ní rukun la bá ń bẹ̀ àwọn àfa wọ́n ní hadith anabi òun jẹ́ ó yé wa yí pé tá a bá ti lè bá wọn nínú ìrun bẹ́ẹ̀ tá a bá wọn kírun wọn ó san wá lẹ́sàn yìí pé àwa náà kí irun jàmá ó bá ṣe pé asri náà ni ló bá wọn bẹ́ẹ̀ mangiribi náà ni ló bá wọn bẹ́ẹ̀ nínú raka ìgbẹ̀yìn tó sì jẹ́ pé ìmáàmù ò tí ì dìbí kó dìde kó lórí rukun àwọn àfa òye oyé wa yìí pé bí wọ́n bá fẹ́ san àwọn tí wọ́n dìbí pé wọ́n ti ṣíwájú rẹ̀ lẹ́sàn-án ládàá kan tẹ́lẹ̀ ní ládàá jàmá ìwọ náà ó mọ̀ gbaládàá jàmá fún hadisa muhammad sallallahu alayhi wasalam tí a kà yìí àwọn afáàmì sì jẹ́ oyè wáyé pé tó gbogbo rákà àyílà ni rákà àkọ́kọ́ bọ́ ńbẹ̀ ìkejì náà bọ́ ìkẹta náà bọ́ ìkẹrin náà bọ́ gbogbo rákà tí wá lọ wọ́n ní man adraka at akhir qabla an yusallima al-imam faqad adraka al-jama'a àwọn àfáà òjò yọ pé rákà àkọ́kọ́ bọ́ ìkejì bọ́ ìkẹta bọ́ ìkẹrin bọ́ ó ti wá bá imam níbi tí imam tún ń kí àtáyá kọ́dà àtáyá àkọ́kọ́ gan ó ti lọ sọláàtì ibrahimiya ló kù ní ké ẹlẹ́ẹ̀kejì ní ké ló bá ló lọ sí ìjòkó pẹ̀lú ẹ̀ níwọ̀n náà bá ké tó bá débi pé ó ti bá imam ní jòkó ni lórí àtáyá ẹlẹ́ẹ̀kejì tàṣáwùdì ẹlẹ́ẹ̀kejì ni tó o sì bá ké kó tó di pé ó fẹ́ sálámà àwọn àáfàá yìí ó yẹ wáyé pé tó bá débi pé o bá bẹ́ẹ̀ kí imam tó sálámà lọ́dọ̀ tiwọn wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ọkọ̀ ládàá fún yín pé ìwọ náà ò kírun jàmá ẹni ṣe ojú kòkòrò títí tẹ̀ fi wá ń dé wá bá wọn bẹ́ẹ̀ akíkú oríire pẹ̀lú ìwọ tó ń jòkó ńlé tó ní rárá ilé lòun ti kí tòun ọjà náà ṣọ́ọ̀bù rẹ̀ náà ló ti kí gbogbo ìrun wákàtí márùn-ún ilé náà ló ti kírun wákàtí mọ́ràn ọ̀hún ó dìde kó mẹ̀ ibẹ̀ la àwọn èèyàn fi ẹ́ sí ni wọ́n fi lọ ni wọ́n fi dé kì í ṣe pé ó ń ṣe nǹkan kan òun ọjà tó sì ń ta yìí náà nísìnyí àwọn oníbàárà kan náà wá títí wọ́n fi lọ wọ́n fi dé o kì í ṣe pé ó ti káwó kan náà nísìnyí ló ti pọ̀ rẹpẹtẹ o ẹ̀jẹ̀ alákìísí ara wa nígbà tí wọ́n jòkó lé tó kí irun jàmá tẹ́mi náà jòkó lé ìyìn sí mọ́sáàsì tẹ́ńtọ̀ ń mọ́ṣáláṣí nídìí wa ọlọ́run nídìí wa ká máa lọ pàdé rẹ̀ lẹ́ẹ̀mọ̀ọ́rùn lójúmọ́ ká máa bá sọ̀rọ̀ kò sílé tẹ́lẹ̀ kọ́ ládùúgbò yín kó jẹ́ pé ẹ̀wẹ́ ní kàró láti òkè délẹ̀ ìtajà àkọ́kọ́ ni ìkejì ni ìkẹta ni ìkẹrin ni ìkarùn ni kọ́dà kó dé ọgọ́rùn kan ìtajì káwá rí ilé ọlọ́run ní mọ́ṣáláṣí tẹ́nìkan kọ́ tí òjò ní bí sẹ́ńsẹ́n mil kan lọ eléyìí ni ó lálùbáríkà lọ́dọ̀ ọlọ́run gbogbo létà gbogbo wa kọ́sádùgbò lọ ibẹ̀ ni ilé ilé àwọn màláíkà ni ibi tá a ti máa lọ pàdé ọlọ́run tá a máa bá ọlọ́run sọ̀rọ̀ lójúmọ́ lẹ́ẹ̀márùn ni tọ́lọ́run retí wa pé ẹ wá kí lẹ ní kí lẹ ní ìdí mo fẹ́ bá ẹ̀yin ẹrú mi mo fẹ́ bá yín sọ̀rọ̀ gbogbo tá a bá ti ń bọ́ lọ́run sọ nílé rẹ̀ ńbẹ̀ yín mọ̀ ń gbọ́ yín mọ̀ ń gbà ní inú àwọn màláíkà mọ́dún pé àwọn eléyìí ń jẹ́ kí ọlọ́run bá ọba aláàgbásán ló fi jẹ́ pé bílà lórí kan bá wá dé ìdíwọ́ kan bá wá dé tó bá bá wọn kí èyí wọn ni ọlọ́run fún ara rẹ̀ ti ká lára rẹ̀ yóò ti mọ̀ mẹ́ pé eléyìí ó ha lónìí ni kódà nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam mi wọn tún kọ́ aládá fún yín pé ẹ̀kọ́ aládá fún yín pé ó wá jẹ̀mọ́ lónìí nítorí kì í ṣe ẹnìkan tí mo ra tè jẹ̀mọ́ nígbà tó sí nínú àwọn tí mo kí jẹ̀mọ́ wọn ò lè kọ́ aládá bẹ́ẹ̀ fún ẹnìjọ́ tó bá lọ ra tè tí ìdíwọ́ kan bá lọ dé ló fi jẹ́ pé mùsùlùmí ẹ̀sìn islam ẹ̀sìn tó dáa ni tẹ́yìn bá lè lágbọ́yé ẹ̀sìn kan ni tẹ́yìn mọ̀ ṣe ojú kòkòrò táwọn lera wa ń bẹ̀ níbi ládàá ẹ̀sìn kan ni tó jẹ́ ipá mọ̀tún pé àmọ́ ah, gbọ́dọ̀ ga jù ọlọ́run wájú ọlọ́run nípa nǹkan báyìí nípa nǹkan báyìí àmọ́ lóde òní ayé yìí náà là ń lé ká ga lówó ká ga nípò ká ga lọ́lá ká ga lórúkọ àwa náà ní ká sẹ́yà mọ̀ jáwa náà nìkan àwọn níbi ìjọsìn fọlọ́run ká mọ̀ ga mẹ́ nípò ká mọ̀ ga mọ̀ ká mọ̀ ga ládá ká mọ̀ lékún láwọn oore ajìnà sáwọn nǹkan bẹ́ẹ̀ gbogbo yín bàbá wa nínú ẹ̀sìn Islam ẹ̀yin yá wa ẹ dákun oore ń bẹ níbi ìmọ̀ kírun jàmá àǹfààní ń bẹ ń bẹ ìdùnnú ń bẹ ń bẹ àforíjì ń bẹ ń bẹ ìkẹ́ ọlọ́run ń bẹ ń bẹ ọlá ọlọ́run ń bẹ ń bẹ kọ́lọ́run kò ṣe ní ọlọ́run fẹ́mi àtẹ̀yìn náà gbogbo ìta ń ṣe ọlọ́run kò ṣe ní nǹkan múdélé fún wa kọ́lọ́run kò ṣe ní ọlọ́run fún wa wa innaha lakabiratun illa ala al-khashi'in ọlọ́run ti kálá ara rẹ sọ irun kíkí ò rọrùn irun kíkí kò rọrùn àmọ́ gbogbo ẹni tó bá jẹ́ àwọn ẹni ọlọ́run ẹni jẹ́ olùpáyà ọlọ́run ọlọ́run mọ̀ ṣe ní ọlọ́run fún wa ọlọ́run mọ̀ ṣàṣe ní ọlọ́run fún mi àtẹ̀yìn gbogbo ìta mú sí ti ìgbọ́ wa ولن يولف ولا يقول فن من القيامة سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله